àwọn ìdojúkọ wo lẹ ní tó jẹ́ pé tẹ bá tẹ bá ronú báyìí tẹ máa wò pé ah iṣẹ́ yìí ò lágbára díẹ̀ ǹjẹ́ ó tiẹ̀ wà ẹ jẹ́ káwọn aráalé tiẹ̀ gbọ́ díẹ̀ ń bẹ̀. ó pọ̀ ìpèníjà hmm. ẹ̀ pọ̀ <laughs> ṣẹ́rí kí sinimá tó di pé à ń yà wọ́n ń ṣe wọ́n ń ṣe gbá wọ́n ń ṣe kọ̀ọ̀kan tó wá pé ó di àgbéléwò hmm. táwọn ará rí ń li tẹ́lẹ̀ mi àwọn ajókòó àwọn kìí ah, ìṣèwò sinimá tó yẹ ṣe gan kò tí ẹ dùn ìṣèwò hmm. kan tó yẹ ṣe gan yàrá àdálẹ ṣe ah akọṣẹ hmm. ni ẹ nípa bẹ́ẹ̀ ni pé producer lákọ̀ọ́kọ́ owó tóun invest sínú sinimá a máa jò lára ń gbé à tètè ṣe ohun tá a fẹ́ ṣe because owó tẹ̀ wà ń bẹ̀ owó kámẹ́rà wà ń bẹ̀ bọ́ọ̀sì wà ń bẹ̀ gbogbo náà hmm. máa fa producer ọjọ́ méjì lẹ̀ o time ti ń lọ o wọ́n fẹ́ lọ lé producer náà máa forí calculate so gbogbo àwọn ìpèníjà yẹn kò ń jẹ́ kí ọkàn pòròsà gan balẹ̀ níbi iṣẹ́ so a máa mú kanra dání tí ẹnìkan bá yẹ dà ẹ tètè ṣe kí àwọn pòròsà máa fẹ́ máa weak máa fẹ́ máa ṣe mọ̀ because ó dìbò wa la mọ bí situation àti owó ṣe rí tó bá dẹ̀ ti kówó lẹ̀ òyìnbó ń pè kankan ní budget tí kíní ẹ̀ bá ti ń kọjá budget yẹ hmm. àti pòròsà kò sẹ́ni tó máa jẹ́ o àfẹ́ kanra hmm. so ó jẹ́ àwọn nǹkan tó yẹ pé ó máa ń ìpèníjà fún hmm. pòròsà so ìyẹn òun jẹ́ tá bá ti ń ṣiṣẹ́ lọ tíṣẹ́ bá ti ń slow ìgbésẹ̀ máa kanra tá bá kọ artist lọ artist bá tó bá ń pẹ́ kó tó dé abọ́ sí kanra. bẹ́ẹ̀ni. bọ síbẹ̀síbẹ̀ náà à ń àṣà à ń dọ́gbọ́n ẹ̀ à ń yí mọ́ à ń yí mọ́. ẹ ti wá bẹ̀rẹ̀ náà báyìí ó ti ṣe díẹ̀ ó tójọ́ mẹ́ta kan tẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí òjò ti ń pagun yíbọ̀ náà ọjọ́ ti ọjọ́ ti pẹ́ ilẹ̀ ti rẹ̀ ó ti tó sinimá bíi mélòó tó ti tọwọ́ yín jáde tó ti dàgbéléwò táwọn èèyàn ti wò tán ti rí yín. Hmm. sinimá tí mo fi ṣe eh, ilé tí mo tí mo ṣe ló jẹ́ tèmi gangan hmm. òun ni Mídé ọmọ Yahoo. Mídé hmm. ọmọ Yahoo ṣé Mídé ọmọ Yahoo nìkan ni sinimá tẹ̀sí gbé jáde tó jẹ́ látọwọ́ yín gangan kí ni ẹ̀kọ́ tí ẹ kọ́ wa nínú Mídé ọmọ Yahoo àti pé ipa wo gan pàtó lẹ́yìn gangan kó nínú sinimá yìí èmi gangan ni mo star fíìmù yẹn èmi mo ṣe èmi mi dé ọmọ yahoo yẹn gangan nínú sinimá yẹn bó ẹ̀kọ́ tí sinimá yẹn kọ́ wa ó pọ̀ ẹ̀kọ́ àkọ́kọ́ ni pé tí èèyàn bá ń struggle ní whatever tó bá ń ṣe láyè yìí àforítì ni ló já jù tí èèyàn bá ń forítì nǹkan tó bá padà yá ọlọ́run máa padà ṣe gbígbàdúrà hmm. but ní at the end of that film ẹ̀kọ́ tó wá kọ́ wa náà ni pé tí èèyàn bá ní sùúrù àwọn olè kan wà tẹ́ pé ọlọ́run fẹ́ ṣe fún yàn bọ́ tí ò bá farabalẹ̀ tó bá fẹ́ fogbọ́n orí ti ẹ gbé wàá fẹ́ ọ̀gá ah, nǹkan báyìí lọ́lọ́run fẹ́ kí n ṣe wàá fẹ́ máa ṣe lọ fúnra ẹ̀ bọ́ mí wà ẹ́ ọlọ́run ní nǹkan tó ti pèsè sílẹ̀ fún ẹ tó jẹ́ kí wàá padà ológun yẹn lò bọ́ tó bá padà lọ lọ síbòmíì wàá padà jẹ̀bi nǹkan tí sinimá yẹn. lọ́rọ̀ kan ẹ̀yin ará lé sinimá mi